orúkọ rẹ̀ gidi oní àbúràmà nìsan àdéhùsì òjọba àdìsí yìí wa nínú àdìsí náà òjíṣẹ́ láwọn náà sọ̀rọ̀ wọn pé ní ọlọ́run wà fún ara rẹ̀ kò ló sọ̀rọ̀ yìí èyí táwọn àbá ń pè ní àdìsí olóòsì àkọ́kọ́ bẹ́ẹ̀ ló ní gbogbo ẹni tó bá mú òní ìbí ní ọ̀tá ó máa kó máa retí ogun láàrin ìgbé àtó ọlọ́run ìjọba yìí. ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì ìníbẹ̀ni kò sí ẹrú tí ó súnmọ́ ọlọ́run ọba pẹ̀lú sẹ́kàn bí sẹ́kì ọlọ́run ọba ṣe ní pẹpẹ ó pa aláṣẹ láti ṣe lọ bí ìwọ̀n bí àwọ̀ bí ájú bí ìtọ́jú àwọn òbí òjíṣẹ́ máa ń sọ náà ní sí pé ẹrú ọlọ́run kò ní wọn súnmọ́lọ́run ọba yóò tún máa súnmọ́lọ́run ọba yóò tún máa súnmọ́lọ́run ọba pẹ̀lú àwọn aránsẹ́ tí ń ṣe kìkì ṣe gíláàsì ìgbàgbé ìtàwájú ó kí ń ṣe ìgbà ṣe dẹdẹ tí wọ́n ń tún ṣe ìjọ dẹdẹdẹ tó wà súnmọ́lọ́run ọba ọwọ́ wa sọ pé yóò wà fún ọbí pẹ́kípẹ́kí dépò ìwé ní ìwà di olùfẹ́ náà ọlọ́pàá sọ pàtó àti ìṣègbè ní yóò wà ní ojú wa náà ń bí rí náà yóò máa ní káàkiri ń gbọ́rọ̀ yóò máa lọ́wọ́ táàkiri ń mú nǹkan yóò máa jẹ́sẹ̀ wà láti rẹ̀ àní lọ bí aburú àní mú nǹkan aburú àní wà burú àti ní ìfẹ̀sí wà bú aburú. àwọn eléyìí ni àwọn ẹgbẹ́ ọlọ́run ọwọ́ ti jẹ́ bá ti fi léèrè ìgbàlú fún ọ. jẹ́ bá kọ́ lọ́dọ̀ mi òṣùwọ̀n gbogbo ti bá ń balẹ̀ fún àwọn làákò bíi làásù bíi rẹ̀. nítorí náà nǹkan lásìkò náà wáyé ó yẹ kí á mú ọlọ́run ọba torí kábàá ti wò ọlọ́run kò náà yà bẹ́ẹ̀ kó wọ́n ṣàṣì gbọ́ ọ́ yìí. nítorí náà àlàáfíà Islam ń tẹ́tí gbogbo wa lálàáfíà àlàáfíà ara àlàáfíà ọkàn ìjọba ò lè ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ nípa ipò lọ́jú ní gbogbo ọmọ bàtà ní ìdájọ́ lọ. Àwọn tí a bá ń fún ọmọ ọ̀rọ̀ tó lè lọ́wọ́. Eléyìí ló pàtó Islam ti lọ́wọ́ sí ìrànlọ́wọ́ láàrin ara wa láti gbé láàrin ara wa lọ́wọ́. Àbí ọlọ́run bá tó lárí ká. Wọ́n ṣàìsí àlékún yíyọ́ ẹ̀yẹ̀ ìmọ̀ náà Wọ́n ṣàìsí àwọn abalẹ̀ tó lè Nàìjíríà.